الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال والصلاة والسلام على من تركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان في الأقوال والأعمال وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته اللهم ربنا زدنا علما وعلمنا يا ربنا ما ينفعنا وانفعنا بما علمتنا واجعل علمنا مباركا هذا يقول فما الله الله سبحانه وتعالى أترى إكياتي ما سوى جيدا النبي صلى الله عليه وسلم أترى على رجاتا مع الصحابة أتقول الجسف الله الله سبحانه وتعالى يتدي أجاب إلى القيامة أري الله الله سبحانه وتعالى في أداء أداقكم òun náà ni ọba tí ó dá wa òun náà sì lọ́ba tí ó fi wá mọ̀nà ọba tó tọ́ wa sọ́nà òun náà lọ́ba tí ó ṣẹ́wà kù títí di ọjọ́ òní eré tí ṣe ọjọ́ kẹwàá nínú Ramadan ọdún fourteen lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam láti ìlú Mẹ́kà lọ Madina. àdéhùn ah, ọba Allah subhanahu wa ta'ala kó jọ ọjà rí nínú àánú àti ìkẹ́ kó ṣe wá ní ẹrú tí ó máa ṣẹ́kù títí di ìgbẹ̀yìn Ramadan àkọ́dọ̀ ṣe wá ní ẹrú tí ó gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé Allahumma a'idhu alina a'waman adida wa azminatan madida àbẹ̀rẹ̀ ọba Allah kí ó jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan lórílẹ̀ ayé alájọ kan sọ láwọn bàbá subhanahu wa ta'ala ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ń gbọ́ ní àkókò yìí òun ní ìdánilẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí hadithu salah fajiri talk nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun láti máa ń kà fún wa àwọn tíra tí àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam tí wọ́n kọ àwọn warasatul anbiya àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbé àmánà ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìdí ẹ̀sìn ọlọ́run ọba mú àwọn tó lọ́ba àdìgẹ́lẹ́ gbé lọ́wọ́ nígbà tí kò sí àwọn ànábì ọlọ́run ọba Allah subhanahu mọ́ lórí ilẹ̀ abẹ́lọ́wọ́n bá jalla wa a'ala kó jẹ́ ọjà rẹ̀ kí ó bá wa kẹ́ wọn àwọn tí wọ́n ti kú nínú wọn kọ́lọ́wọ́n bá kó kẹ́ wọn ní kíkẹ́ al-qiyama àwọn tí wọ́n ń bẹ láyé nínú wọn kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó bá wa kẹ́ wọn ní kẹ́ táyé alájọ kan sọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala aláìpẹ́ méjì ọlọ́wọ́n bá. náà nínú Ramadan tí a wáyé al-Qur'an al òun náà ni àtàlẹ́tà tafsiru al-Qur'an al-Karim òun náà ni a ń fi àwọn àdánilẹ́kọ̀ọ́ yìí la fi ń mójútó ni a sì fi láfíjì pé àwọn tí a ti ń kà tẹ́lẹ̀ á dá wọn dúró náà fún tafsiru al nítorí bí inú oṣù yìí bí ó ṣe jẹ́ sí Al-Qur'an Al-Karim. Náà mélé báyìí, òun náà nìkan tí àwọn ń ṣe nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Lónìí pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala á tẹ̀síwájú níbi tí a bá tafsiru Al-Qur'an Al-Karim A máa kà fún wa. مثل سورة الغاشية سورة الغاشية التي آية إليك جديني يقول يعني بتي على التفسير لا رجلية أعوذ بالله من الشيطان الرجيم وإلى السماء كيف رفعت ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú níbi àwọn ìbánisọ̀rọ̀ ẹ̀ àwọn nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ń pè wá sí kí a ronú ká ronú nípa rẹ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó tóbi tọ́lọ́run ọba dá tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fẹ́ kí a ronú sí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fẹ́ kí a wòye ìwòye ìrònú sí àwọn ẹ̀dá wọ̀nyí. ká fi dá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala mà ká dẹ̀ fi mọ agbára ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala oyè tóbi tó. ká fi wípé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba tí ó ròyìn àwọn nǹkan tó pèsè kalẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo ní ọjọ́ gbẹdàgbẹ́ yàmá tó sì ròyìn àwọn nǹkan tó pèsè kalẹ̀ tó sọ àwọn nǹkan tó pèsè kalẹ̀ fún àwọn kèfèrí lọ́jọ́ ìgbìdà kìyàmà ọlọ́run bá yọba tó ní agbára tó ní kápá lórí gbogbo nǹkan ni. afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ọ̀la sàlàyé lánàá wa ila as-samai kayfa rufi'at ọlọ́run bá ní àti sánmà ṣé wọn ò wòye sí sánmà ni ṣé wọn ò rí sánmà ká wòye sí ni kéyí farú fi àn ká wo bí ọlọ́run bá lọ subhanahu wa bó ṣe gbé ga bá lọ subhanahu wa bó ṣe gbé sánmà sókè láì lópo fẹ́ẹ́ sí pé kò sí nǹkan kan tí ó mú sánmà dúró tí kì bá ti àti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́run bá rí kí lásán pé kúùnù ìrẹsọ́ máa máa bẹ máa dúró síbi tí ọwà yẹn tí ó sì ń rí bẹ́ẹ̀ tó sì ń tẹ̀lé àti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ríronú sí sámà eléyìí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó ma sókè wa bó ṣe ga tó yẹn bó ṣe tóbi tó táàmù pin rẹ̀ tí ó sì lópo tó yẹ pé àti ọlọ́run bá Allah subhanahu wa gbé dúró eléyìí báyìí nínú àwọn àmì tá a fi dá ọlọ́run bá Allah subhanahu wa mọ̀ nínú àwọn àmì tá a fi mọ̀ pé bá Allah subhanahu wa ọba alágbára ni ọba tó ní àpàlẹ̀ ìlú kan ni. afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-sama'i kayfa rufi'at wa ila as-sama'i kayfa rufi'at. ọlọ́run bá ní sáwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ ṣé wọn ò wo sánmà ni kan wo kan ronú sí kan wòye sí kayfa rufi'at bí a ṣe gbéga bí a ṣe gbé sánmà sókè. Okay n'i wọn ò ronú sí i ní ìrònú tí ó pè wọn lọ síbi ìmọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ṣoṣo tí ó pè wọn lọ síbi ìnígbàgbọ́ sí agbára ọlọ́run ọba Allah subhanahu láti gbé òkú dìde lẹ́yìn lẹ́yìn ikú láti gbé ẹ̀dá dìde lẹ́yìn ikú ní ìrònú tí ó mú wọn gbọ́ tí ẹ̀dá nígbà tá a bá kú tán nínú sàárè àti lọ́jọ́ gbèrà pé yàrá kú àwọn nǹkan ìyàwó nǹkan sọ́nà ọba àdìkẹ́rẹ́ ní kápá láti ṣe ni nítorí ọba àdìkẹ́rẹ́ lágbára lórí ẹ̀mí láti ibi ìsàlẹ̀ kí ìṣóògùn káwa náà ká wo àwọn ẹ̀dá ọlọ́run ọba Allah subhanahu ta'ala tọ́jú àwọn ẹ̀dá tó tóbi tọ́lọ́run ọba dá káwa náà sì ń rí wọn lọ́wọ́n bá ní ká ronú sáwọn nǹkan wọ̀nyí afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-samaa'i wa ila as-samaa'i kayfa rufi'at naam eléyìí báyìí nínú àwọn ìrònú eléyìí tí ẹ̀sìn tó pè wá sí òun náà lélẹ̀ ká máa ronú nípa àwọn ẹ̀dá ọlọ́run àwọn àmì ọlọ́run ọba Allah subhanahu wa ronú nípa rẹ̀ láti máa fi lágbọ̀ọ́yé láti máa fi ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti fi dá ọlọ́run ọba mọ̀ ká máa ronú sí i. tábà ronú sáwọn ẹ̀dá yìí yóò jẹ́ kí a mọ agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò jẹ́ ká gbọ́ yé ọlọ́run ọba tó ní kápá lórí gbogbo nǹkan ní ọba tó lágbára ni. bí ìwé ìṣe wáyé bó ṣe wù kó fẹ́lẹ́ tó a níkàpá láti gbé dúró láì lópò kákàmójú lórí òfurufú abẹ́ẹ̀kọ́ ni ẹ rí i pé ń bọ̀ wálẹ̀ ni àlágbára láti gbé dúró lórí òfurufú ká bá wa sọ kán mà bóyá tóbi tó kámọ́tò sánmà bó ifẹ̀ tó ẹ̀rù bọ́lá wọn bá Allah subhanahu wa ta'ala bó ṣe gbé dúró láì lópo. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ pé Allahu alladhi rafa'a as-samawati bighayri 'amadin tarawnaha ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó gbé sánmàga bighayri 'amadin láì ní òpó tó gbàmú tarawunaha ẹ̀yin náà rí ẹ̀yin náà rí sámà kò sópo kankan tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ti fi gbé sámà dúró àti ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ló gbé dúró ọlọ́wọ́n lè kí lásọ̀ spẹ́ndì láì lópo oyin báyìí náà ọlọ́wọ́n ní. وإلى الجبال كيف نصبت وإلى الجبال كيف نصبت ọlọ́run bá ní àti àwọn òkè ṣé wọn ò ronú sáwọn òkè náà ni kayfa nusibat bá a ṣe kán wo kán ronú sí kán ronú sí bá a ṣe gbé àwọn òkè bá a ṣe gbé wọn sókè. So bá a ṣe gbé àwọn òkè dúró tí wọ́n ronú sí àwọn tí wọ́n ronú sí eléyìí náà yìí nínú àwọn ẹ̀dá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala eléyìí tí ó tóbi tí ó sì ṣe nílé mà òun náà ni àwọn àpáta àwọn òkè ńláńlá eléyìí bá tó fi ṣe tó fi di ilẹ̀ mú wa ila al ọlọ́run bá ní àti òkè náà kí wọ́n ronú sí i kí wọ́n wo kán wo kán wo òye kán wo òye sí òkè bá a ṣe gbé e dúró. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbé òkè dúró. a ní gbígbé dúró tí ò ní máa tí ò ní jábọ́ tí ò ní ṣubú. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lò láti fi kan ilẹ̀ mọ́lẹ̀ ìkànnì tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi mú ilẹ̀ dúró. pẹ̀lú agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba àlìkẹ́lá ṣe dá tí ó sì gbé dúró ní nǹkan tí ó dúró pa sójú kan tí ò tí ò lè lọ bí kankan tí ò lè kúrò láàyè rẹ̀ tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala dá sí. Naam eléyìí náà ọlọ́mọba àdìjẹ́lá fẹ́ kí a ronú sí wọ́n fẹ́ kí a sí wọ́n fẹ́ kí. A rẹ̀ mọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tara rẹ̀ mọ́ agbára ọlọ́run ọba wa ila al-ardi kayfa sutihat ọlọ́run ọba ní àti ilẹ̀ náà kí wọ́n wo ilẹ̀ náà kán ronú sí ilẹ̀ náà kayfa wo bí a ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ká wo bí a ṣe tẹ́ ilẹ̀ tá a tẹ́ ilẹ̀ ní nǹkan tí ó tẹ́ tí ó ṣe máa rìn lórí rẹ̀ tí ó ṣe máa gbé fún yín tí ó ṣe máa kọ́lé ńláńlá lé lórí tí ó ṣe máa mú tí ó ṣe máa gbin àwọn arúgbìn sí tí ó sì máa mú àwọn arúgbìn jáde. ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala tẹ́ ilẹ̀ ní ọ̀nà ìgbà tó jẹ́ sí wípé àwọn èèyàn ó rí bí tamakana àwọn èèyàn ó rí bí fẹsẹ̀ rinlẹ̀ lórí rẹ̀ kò ní máa mì lẹ́sẹ̀ wọn yóò sì mú àwọn èèyàn tamakana láti máa ṣàǹfààní pẹ̀lú àwọn orí tọ́lọ́run bá lọ́sùn subhanahu wa dá sínú rẹ̀ yóò jẹ́ kí àwọn èèyàn tí wọ́n lè ní ìtẹ̀kọ́rọ̀ lórí ilẹ̀ kí wọ́n lè balance kí wọ́n lè dúró dọ́gba kí wọ́n lè dúró ní ìdúrófẹsẹ̀múlẹ̀ lórí rẹ̀ ọyẹ́ báyìí sìn. bọ́lá ọba Allah subhanahu wa ta'ala ṣe dá yìí tọ́lá ọba nìgẹ́rẹ́ tẹ̀ yìí ìyẹn ọ̀tá wípé ilẹ̀ kàrúwíyẹ̀ tó ṣẹ́kìlì ni. ilẹ̀ kàrúyẹ̀tù ṣẹ́kìlì àwòrán tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala da kàrúyà ni ìyẹn ni wípé ó wà spherical ó wà wa tó bá ní nǹkan wà spherical ìyẹn ni pé ó dà gẹ́gẹ́ di ẹyin bọ́lá ọba Allah subhanahu wa ta'ala ti dá ilẹ̀ nìyẹn nínú àwọn subhanahu wa ta'ala ọ̀rọ̀ àìsí. ilẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹta sí oòrùn. planet tó tẹ̀lé oòrùn òun ń pè ní antoric mercury antoric eléyìí tó wá tẹ̀lé antoric òun ń pè ní zahara venus èyí tó wá tẹ̀lé yẹn òun ń pè ní al-ard al-ard. òun náà ní ilẹ̀ eré ìtọ́lọ́wọ́n bá dá tó dá wa sí orí ẹ̀ fi máa gbórí ẹ̀ yìí. nínú àwọn pílánẹ̀tì yìí eléyìí tó rọrùn fún wa láti gbé òun náà lórí ilẹ̀ bá sí ilẹ̀ kó ṣe ní nǹkan tó tẹ́ nítorí kí a lè bá a máa ṣàǹfààní lórí rẹ̀ nítorí kí ó lè bá a máa jẹ́ ní tí ó ṣàǹfààní fún wa. àwọn eléyàwó ẹ̀dá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó tóbi ni tọ́lọ́run bá lè ní láfẹ́ kí a ronú sí kí a dẹ̀ wòye sí wọn ká fi gbọ́ yé wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ní kápá láti dá gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí ọlọ́run bá yìí náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yìí òun náà lọ́ba tó ní kápá láti ṣe gbogbo tí ó bá fẹ́ dá láti dá gbogbo ẹ̀sìn ọ̀wà jẹ́ náà gẹ́gẹ́ bó ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìlọba tó yẹ kó ní kápá láti dá gbogbo ohun tí wọ́n dá sínú àlìjẹ́nà eléyìí wọ́n ti pé ó ń takò làákàyè àwọn èèyàn kan tí wọ́n fi ń takò àlìjẹ́nà ó takò làákàyè àwọn èèyàn kan tí wọ́n fi ní kò sí nǹkan tí wọ́n ń pè ní àlìjẹ́nà tí wọ́n fi ní kò sí nǹkan tí wọ́n ń pè ní iná ọlọ́run bá Allah subhanahu wa ń pè wá sákìyèsí àwọn nǹkan táwa náà rí nínú àwọn ẹ̀dá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó jẹ́ àwọn ẹ̀dá tó tóbi tó jẹ́ àwọn ẹ̀dá tó yẹ pé ó ṣe nílé mà bọ́lọ́run bá àlíkà ṣe dá wọn ó ṣe nílé mà bọ́lọ́run bá àlíkà ṣe dá wọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fẹ́ kí àwọn nǹkan tá à ń rí yẹn kí a ronú sí i ká fi nígbàgbọ́ sí nǹkan tá a rí kámọ̀ pọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó ń dá ilé yìí tá à ń fojú rí i ó ní kápá láti dá eléyìí táàrí pínròyìn fún wa yẹn náà nítorí pé tó bá yẹ pé àárí eléyìí náà ni tó bá yẹ pé àárí àwọn ẹ̀dá yìí ni tọ́lọ́mọba àlekẹ́lá bá ń ròyìn ẹ̀ fún wa báwọn kan ò ṣe ní ìgbàgbọ́ pọ́lọ́mọba àlekẹ́lá lè dá náà torí ọ̀tá kọlà káyọ̀ pé à sánmà ọlọ́run bá wá lóhun dáa ó sì ní ó tẹ́ olófẹ́ kò lópòó àtìrópin rẹ̀ ó sì ní orí ó sì lókè lòún gbé dúró sí láì lópò àwọn kan ní kò bá làkàyè wọn lọ takò làkàyè bó ni ẹ ṣe lè dá nǹkan tí yóò ga tó bá òun tí ó sì tóbi tó bá òun tí ó sì lágbára tó bá yẹn tí ò wá ní lópò wọn ní kò bá làkàyè ṣùgbọ́n àwa náà láǹfààní àti máa rí àwọn ẹ̀dá yìí nìkan làkúnmí à ń rí sámà à ń rí òkè à ń rí ilẹ̀ àárí ọlọ́run bá lọ́sùn pàmẹ́tara ní kí àwọn kèfèrí ronú sí àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀dá ọlọ́run bá lọ́sùn pàmẹ́tara tó tóbi wọ́n ronú sí láti fi lè nígbàgbọ́ sí nǹkan tí wọ́n tí wọ́n ká ìgbàgbọ́ nípa rẹ̀ ọlọ́run bá ní fadakir innama anta mudakir nítorí náà rí anábì sallallahu alaihi wasallam fadhakkir máa ṣe wáàsí máa rán àwọn èèyàn létí ọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala máa ṣe wáàsí máa ṣe rántí fáwọn èèyàn fadhakkir ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń pa anábì sallallahu alaihi wasallam láṣẹ fáwọn tó wà ní báyìí ẹ̀ ọlọ́run bá ní pẹ́lá ó mú yìí ó wá ọlọ́run bá mọ wá sọ láti tún pẹ̀tún ọ̀rọ̀ ni láti fọ̀rọ̀ à ọ̀rọ̀ pé ọ̀rọ̀ míì tuntun jáde òun lélẹ́ báyìí ẹ̀ka míì nínú ọ̀rọ̀ òun tún lélẹ́ báyìí ó sì ń ṣiṣẹ́ tọ̀rọ̀tíìbù náà ó ń ṣiṣẹ́ wípé a fi tu ọ̀rọ̀ tẹ̀léra wọn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ pé fadhakir rí anábì sallallahu alaihi wasallam máa ṣe rántí máa ṣe wáàtí máa ṣe dánilẹ́kọ̀ọ́ máa ráwọn èèyàn létí àwọn àmì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn ẹ̀dá ọlọ́run ọba Allah máa ráwọn létí àwọn àmì ọlọ́run máa ṣe wáàtí fún wọn pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tí ọlọ́run bá lọ́sùn fáwọn tó wá sọ̀kalẹ̀ sì mú dé tí gbọ́n wọn mú dógóńgó jẹ́ lájẹ́ pé pátápátá iṣẹ́ tọ́lọ́run bá lọ́sùn fáwọn tó láfi ọlọ́run innama anta mudhakkir innama anta mudhakkir. rẹ̀ anábì sallallahu alaihi wasallam olùsewá àti fúnni lọ́jẹ́ innama anta mudhakkir kàmíyànjú ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ nǹkankan tó tayọ oníwàásí olùrànlé tí ọ̀rọ̀ náà ọba Allah subhanahu wa ta'ala nǹkan tá a ti torí ẹ̀ gbé ànábì dìde nìyẹn iṣẹ́ tá a gbélé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ nìyẹn إنما أنت مذكر، so anabi sallallahu alaihi wasallam mudhakkir ni mudhakkir ẹni tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá tó gbé dìde ẹni tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá dá láti wá jíṣẹ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni olùjíṣẹ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni olùkọ́ni lẹ́kọ̀ọ́ ni olùṣèwádìí fúnni òun lànà bí ọlọ́run bá lè fi láàrán sí gbogbo ẹ̀dá lẹ́ni tí ó jẹ́ olùṣèrántí fúnni tí ó mọ wá ṣèrántí tí ó mọ ráwọn èèyàn létí àwọn ìkẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ọlọ́run bá lè fi ọlá tí ó dá fún wọn ẹni tí ó máa fi mọ̀ wọ́n àwọn nǹkan tí ó jọ́ràn èèyàn lé wọn lórí ẹni tí ó máa ṣe wá àti fáwọn èèyàn wọn lọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ti ànábì sallallahu alaihi wasallam. ilé ìlọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́rẹ́ fi ń pa ànábì láṣẹ kánábì kó máa ṣe wá àti kó sì tẹra máa nítorí pé iṣẹ́ tá a ti torí ẹ̀ gbé ànábì dìde nìyẹn. sọ ànábì sallallahu alaihi wasallam olùpẹ̀pẹ̀ ni iṣẹ́ dáhàwà lọ́nà ọba àlejò láti torí ẹ̀dá nàbì sallallahu alaihi wasallam òun ló fi jẹ́ sí pé níjọ́ tá lẹ́bí sallallahu alaihi wasallam jọ parí iṣẹ́ rẹ̀ iṣẹ́ tọ́lọ́mọba àlìkẹ́lá iṣẹ́ tẹ̀kír tọ́lọ́mọba àlìkẹ́lá gbé lé lọ́wọ́ tọ́lọ́mọba àlìkẹ́lá tó gbé fún níjọ́ tá lẹ́bí parí ẹ̀ láti gbà wọn náà ni ọjọ́ ikú àlẹ́bí sallallahu alaihi wasallam ló ti tó wọn ló jẹ́ pé sura idha jaa nasrullahi wal ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا لا تجوتي سورة سقالة أوني أنا بسمع يكبي أجوكو جسما torípé nǹkan tó wá ṣe láyé ti parí ó ti parí nǹkan tó lọ́ba lè jẹ́jùrí ẹ̀dá sura ilé ṣe ń jẹ́ kó yà kó ti parí ẹ̀ idha jaa nasrullahi wal fath nígbà tí àwọn ọ̀sẹ̀ ọlọ́run ọba bá dé àti ìtìpayà ìlú maka fatihu maka ìsí ìsípayà ìlú maka fún rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́mọba àlìkọ́lá gba ìlú maka fún rẹ̀ ànábì wàrà àìta náà tàdùkúlù na fi dínì láàhì afwaja tó wá ń rí àwọn èèyàn tán wọnú ẹ̀sìn ọlọ́mọba níjọ níjọ fasabbih bihamdi rabbika wastaghfir máa tàfọ̀má fún olúwa rẹ̀ kó ti máa yìn kó ti máa tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ torí pé o ti parí iṣẹ́ innahu kana tawwaba torí pé dájú ọjọ́ lọ́ba Allah subhanahu wa ta'ala ọba tó máa ń gba ìrònú pé wà dẹ̀ẹ́dá ni lọ́pọ̀lọpọ̀. ìgbà tó bí Abdullahi ibn Abbas radiyallahu anhuma kí àfàwà Umar ibn Khattab tó bí léèrè ní àárín àwọn àgbààgbà Quraysh láàárín àwọn àgbààgbà sọ̀hábà láàárín àwọn àgbààgbà sọ̀hábà wípé áyà sura yìí kí ni nǹkan tó sọ fún wa kí ni nǹkan tó sàlàyé fún wa Umar kọ́ bí àwọn àgbààgbà sàhábà léèrè kí lẹ gbọ́ yìí nípa sọ̀rọ̀ yìí kí ni nǹkan tí sọ̀rọ̀ yìí tó fi ń mọ̀ wá kí ni nǹkan tó ń kọ́ wa gbogbo àwọn tí wọ́n fèsì gbogbo wọn náà gbígbági gbogbo wọn ni wọ́n ti Umar wa bí Abdullahi bin Abbas radiyallahu anhuma ó bí léèrè pé Abdullahi bin Abbas kí ló gbọ́ yé nípa sọ́ọ̀ ìkófin kọ́ wa. Abdullahi bin Abbas ó ní sọ́rọ̀ yìí ó ń túfọ̀ ànábì fún wa ni. Wọ́n sàlàyé fún wa pé àsìkò ànábì sallallahu alaihi wasallam ti tó. Ó sàlàyé fún wa wípé ànábì sallallahu alaihi wasallam ó ṣe parí iṣẹ́ rẹ̀ tí ó wá ṣe láyé. So àsìkò rẹ̀ tí ó lò nílé ayé ti tán. Nítorí pé ntọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala torí ẹ̀ gbé ànábì dìde tó sì torí ẹ̀ dá ànábì sallallahu alaihi wasallam ànábì ti parí ẹ̀ ànábì ti parí ẹ̀. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. ọlọ́run àríkà ti fún ànábì ní ìròyìn pé akmaltu lakum dinakum gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀sìn yín ìmí ọlọ́run àríkà ti pé fún yín. al sọ ẹ̀sìn tọ́lọ́ ọba àlekẹ́lẹ́ gbé ànábì dìde láti wá kọ́ wa ó ti pé ànábì ti parí gbogbo wa atmamtu alaykum ni'mati mo dẹ̀ ti parí ìdẹ̀ra mi mo ti pé lórí yín wa raditu lakumul islam dina mo lè sí islam fún yín lẹ́sìn sọ láti jọ tí ẹ̀sìn ti pé fẹ́ẹ́ pé gbogbo òfin ẹ̀sìn yẹn yẹn gbogbo nǹkan tó ń pè ní islam lọ́lọ́run ànábì dẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ti sọ kalẹ̀ tánàbì ti ṣàlàyé fún àlùmọ̀ yìí láti yẹn lànàbì ló ti di wípé nǹkan tó wá ti láyé ti tán nítorí ní kọ́ máa lọ sọ́dọ̀ Ọlọ́run bàbá subhanahu wa kó padà sọ́dọ̀ Ọlọ́run bàbá tó ràn bàbá tó gbèdìde. fadakir innama anta mudakir láwọn àsìkò yìí Ọlọ́run bàbá subhanahu ń pa láṣẹ máa jí sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa ráwọn èèyàn létí àwọn àmì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala innama anta mudhakkir pérépé dájúdájú ra nẹ́bì ó jẹ́ nǹkan kan ju olùkìlọ̀ lọ ó jẹ́ nǹkan kan ju olùṣe ìrántí lọ ó jẹ́ nǹkan kan ju olùjíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa olùpèpè ìrà nẹ́bì jẹ́ innama anta mudhakkir lasta alayhim bi musaytir lásìkò àìlèyìn bí mo sọ ìpè ọlọ́run bá nílò ànábì sọ̀rọ̀ wá sọ̀rọ̀ lásìkò àìlèyìn bí mo sọ ìpè òkè ń jẹ òkè ń ṣe ajẹnípa lé wọn lórí pé ànábì òkè ń sajẹnípa ṣe dáwà ń tẹ pé wọn jíṣẹ́ fún wọn ní tí ànábì sọ̀rọ̀ lọ́sọ̀lá ń ta àtìtórí ẹ̀gbẹ́ òdìdé nìyẹn kò sí nǹkan míì tá a ti torí àwọn iníṣẹ́ kò sí nǹkan míì tá a ti torí ẹgbẹ́ ẹ̀díje tí kì í bá ṣe kí o máa jẹ́ olùjíṣẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lasta alayhim bí mo sọ ìpẹ́ eré anábì ò kì í ṣe ẹni tí ò kì í ṣe ẹni tí ò dẹ̀ kì í ṣe ẹni tí a lọ́wọ́ pé kó o máa jẹ wọ́n pa ní kíláàsì. sàlàyé ní tiẹ̀ àwọn tó bá gbà á àjẹsí pé mo bá nu ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pàdé àwọn tó bá ti kọ́ tí wọ́n takò tí wọ́n gbá wọ́n bá ìdíni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pàdé. so ìdájọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́run bá lè fi ló ṣe lórí wọn. ìrànlẹ́bí ìyẹn lẹ̀kọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìyẹn lẹ̀kọ́ ọlọ́run ọba nǹkan tá a rán wọ òun náà ni kò jí sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nǹkan tá a ṣe lọ́rùn yẹn lé lórí òun ni kò jí sí ọlọ́run ọba Allah subhanahu wa naam eléyìí báyìí àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yọ wípé àwọn áyà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti pàǹdàbì láṣẹ wípé kí ó máa ja àwọn kèfèrí lógun àti àwọn al-munafiqun kó sì lè mọ́ wọn kò ṣe báyìí sí ó ti pa lasta alayhim bi musaytir ó ti parẹ́ ẹ̀rí wípé ìjà àwọn kèfèrí lógun ìjẹ wọn ń pa láti gba dáwà ni abẹ́ẹ̀kọ́ ni ìjẹ wọn ń pa láti tẹ̀sìn ni pé ìwọ tó bá ti tẹ̀sìn o á jà ọ lógun òjì bá nìsín ìwọ tó bá ti lè tẹ̀sìn á jà ẹ lógun kó o lọ́pṣọ̀n ju pé kó o tẹ̀sìn lọ àìtẹ̀sìn rẹ á jà ọ lógun nítorí pé a fẹ́ tẹ̀rí rẹ ba kófin ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala afẹ́ tẹ ọ lórí ba kófin ọlọ́wọ́ bá orí bá yìí sìn. wọ́n ní lẹ́yìn rẹ̀ làwọn àyà rẹ̀ wá bí àyà jahidil kuffar wal munafiqin waghluz alayhim. صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم من صوت التحريم بجاهد الكفار والمنافقين إلى النبي جاء وكفري أتى المنافقون جاء ولبن wọ́n gbòlóògà àlejò kó o sì lé koko mọ́ wọn lọ́rọ̀ àyíkè tẹ̀lé ìbáyìí ó túmọ̀ sí pé ọlọ́run bá lè kí láǹpa nẹ́bí láti ẹ̀ pé kìtì ní kó jìnnì kó jẹun pa láti gba ẹ̀sìn láti lè ní ìgbàgbọ́ láti tẹ̀lé tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó pa wọ́n láti ẹ̀ láti wọ́n ṣe ó sì lè koko mọ́ wọn. kódà àyà mi sọ wípé ukùrìdù lahum kulla mọ̀sọ́dìn ukùrìdù lahum kulla mọ̀sọ́dìn ọlọ́run bá ní ẹ lọ jòkó dè wọ́n ní gbogbo ọ̀nà téèyàn ti máa sọ́yìn gbogbo àwọn ọ̀nà téèyàn ti máa gẹ́gùn téèyàn ti máa retí pé wọ́n gbarí ọwọ́ tẹ̀ wọ́n ẹjá lọ máa sọ wọn lójú ọ̀nà bíi uq'idu lahum kulla marsadin ẹ lọ jòkó dè wọn ẹ lọ máa ṣọ́ wọn ní gbogbo àwọn ọ̀nà tí wọ́n so kí wọ́n má rí bí sálọ̀dì kankan so wọ́n ní eré báyìí nǹkan tí ó padà sọ̀kalẹ̀ tó pa nǹkan tá a sọ yẹrẹ nìyẹn afáwa ibn Zayd rahimahullahu ta'ala àwọn náà sàlàyé nígbà nígbà tó ń túmọ̀ àyà yìí alimami Tabari rahmatullahi alayhi wọn mú wa wọn mú asáwò yẹn wa nínú tafsiru naam. Ah, nínú hadith tó gbajúmọ̀ dáadáa tó gbajúmọ̀ dáadáa òní gbólóhàn Ànábì sallallahu alaihi wasallam hadith yìí Bukhari àti Muslim gbà wá bákan náà alimam Ahmad gbà wá àtàwọn míì náà pẹ̀lú àwọn àlékún pẹ̀lú àlékún kan tí ò sí ní Bukhari àti Muslim hadith tó gbajúmọ̀ dáadáa ní Bukhari àti Muslim anábì ní umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah nínú ìgbà wa mi umirtu umirtu an-nasa umirtu an uqatila an-nasa hatta yaqulu la ilaha illallah umirtu an uqatila an-nasa hatta yaqulu la ilaha illallah ọlọ́run bá pa mí láṣẹ pé kí n máa jàwọn èèyàn lógun àti ọlọ́run bá lọ́sùn bá ń sáré tọ́nà pa nẹ́bì ní kó ṣe kí ni o ọ máa jàwọn èèyàn hatta yaqulu la ilaha illallah tí tí ó fi nígbàgbọ́ tí tí ó fi máa sọ gbólù la ilaha illallah mo gbọ́dọ̀ máa jà wọ́n lógun títí tí ó fi gba gbólù yẹn tí ó fi máa sọ fàyídà qaluha nínú ìwáyà mi fàyídà qalu la ilaha illallah àbí tọ́bá ti wá ń sọ gbólù yìí tó bá ti ń sọ gbólóhùn la ilaha illallah gbólóhùn ìgbàgbọ́ yìí tó bá ti ń sọ àásọmù minni dima'ahum wa amwalahum illa bihaqqiha àásọmù minni dima'ahum wọ́n ti sọ wọ́n ti dáàbòbò kú lọ́dọ̀ mi kú lọ́wọ́ mi dìmá àbò àwọn ẹ̀jẹ̀ wọn gbogbo ẹnikẹ́ni tó ti lè sọ àwọn gbólóhùn yìí tó gba gbólóhùn yìí gbọ́ tó fi rìn lẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àásọmù mi ní ìdìmá àbò wọ́n ti dáàbò bo ẹ̀jẹ̀ wọn kú lọ́wọ́ mi ànábì sallallahu alaihi wasallam nìyẹn ó ti dìwọ̀ fún mi láti ta ẹ̀jẹ̀ wọn lẹ́nu yẹn ẹ̀jẹ̀ wọn ti láàbò nìyẹn gbólóhùn yìí ti dáàbò bo ẹ̀jẹ̀ wọn kú lọ́wọ́ mi nìyẹn. wa amwalahum bákan náà dúkìá wọn wọ́n ti dáàbò bo kú lọ́wọ́ mi ànábì sallallahu alaihi wasallam nìyẹn illa bi haqqiha àyàfi pẹ̀lú ìwọ̀ gbólóhùn yìí tó bá jẹ́ ìwọ̀ gbólóhùn yìí ló lè ìṣirò wọn ìbẹ̀lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn tó bá ti wí tó bá ti lè sọ ẹ̀jẹ̀ wọn àti dúkìá wọn kú lọ́dọ̀ ìkọ́ lọ́wọ́ ní anábì sallallahu alaihi wasallam tó ti di pé dúkìá wọn ti ní ààbò ẹ̀jẹ̀ wọn ti ní ààbò pẹ̀lú gbólóhùn yìí ẹ́ àwọn tá à ń sọ yìí hisabuhum wa hisabuhum ala Allah ta'ala ìṣirò wọn bẹ̀lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa òun lọ́ba tí ó sì ṣirò wọn lórí àwọn nǹkan tó ń bá ṣe tó kù. Naam, thumma qara'a nínú ẹgbẹ̀ wá tí alimam Ahmed gbà wà lọ́dọ̀ tí wọn mo ní àlékún wà ń bẹ̀ àlékún tó wà ń bẹ̀ ni wọ́n là níbi wá ka gbólóhùn yìí fadakir innama anta mudakir lasta alayhim bi musaytir èyí wà nísìn so alimam Muslim gba hadithi wa àwọn náà gbà wá ní iman bákan náà alimami bukhari àwọn náà gbà wá alimami tirimizi àti anasai àwọn gbà wá àwọn méjì gbà wá ní kitabu tafsir nínú sunan wọn títí yíba yín sí ṣùgbọ́n ẹgbà wá tí alimami ahmed tí àwọn fi lékún yìí kò sí lọ́dọ̀ àwọn afá yìí tiwọn kò sí lọ́dọ̀ muslim kò sí lọ́dọ̀ bukhari kò sí lọ́dọ̀ tirimizi àti anasai ilé tó túmọ̀ sí wípé àwọn àkókò kan ni láptọ̀ àìlèyìn bí mọ̀sán ìfẹ́ abẹ́ẹ̀kọ́ ni àwọn àkókò kan nìyẹn so nínú dáwà nẹ́bí sallallahu alaihi wasallam nínú dáwà nẹ́bí àwọn àkókò kan bẹ̀tọ́ pa nẹ́bí lò tọ́lọ́ba ìjẹ́ sọ fún ànẹ́bí pé wọ́n sá máa jíṣẹ́ ọlọ́run bá ní tiẹ̀ láptọ̀ àìlèyìn bí mọ̀sán ìfẹ́ o kì í ṣe olùjẹni nípa lórí wọn tí wọ́n lẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìdájọ́ wọn kalẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní ìṣèdájọ́ orí wọn ọ̀rọ̀ àkókò kan nìyẹn ṣùgbọ́n bàtọ́ padà yá wọ́n padà di pọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala padà bí pé máa jà wọ́n lógun máa jà wọ́n lógun máa lè mọ́ wọn tí tó fi gba nǹkan yìí àsìkò jà wọ́n lógun lè mọ́ wọn àsìkò Màdínà mi torí pé jahili kufar wa munafiqin níbo la ti rí àwọn munafiqun madina àbẹ́ ẹ̀kọ́ ni al'asrul madani la ti rí àwọn munafiqun al'asrul madani lọ́nà bá lè jẹ́ pàdé láti ọkọ̀ mọ̀ sí jihad àbí al'asrul makki àsìkò tí àsìkò tánàbí wà ní makka tó ń ṣe dáwà lasta alihim bí musayitirin يا نبي innama anta mudhakkir lasta عليهم ẹnu nǹkan tá a gbé lé ọ lọ́wọ́ lákòókò yẹn ẹnu nǹkan tá a torí ẹ̀ gbé ọ dìde òun náà ni kó o máa jí sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fáwọn yẹn lasta alayhim min musaytir òfin jẹ òfin ti ajẹ ní pálí wọn lórí òun ní kápá rẹ̀ tí wọ́n lè fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n bàtó di Madina jahidil kuffara wọ́n gbọ́dọ̀ àti wàkùnrin lahum kulla marsadin àbí inú àyà mi bákan náà inú àyà mi ọlọ́run bá lọ́kẹ́ láti rí pé waqtuluhum haythu sakiftumuhum wa akhrijuhum min haythu akhrajukum wal fitnatu ashaddu min al-qatl ẹjẹ́ bá Uh, ah, gbogbo irú àwọn àyà yẹn pọ̀ gan tọ́nà bá yíká tí ń sọ fánàbí sallallahu alaihi wasallam sọ pé máa jà wọ́n lógun máa jà wọ́n lógun àwọn àhàdíìsì pọ̀ tọ́nà bá yíká Allah subhanahu wa ta'ala tí ń parí ànábì láti pé máa jà wọ́n lógun lásìkò tá a wà yìí fún wọn bá ti gbà ó jẹ wọ́n nípa láti gbà ó ti wá ní sè ẹni tí ò bá wá gbà á jà wọ́n lógún torí pé léyìí ni gbogbo wọn gbọdọ̀ ṣe kí n ti gbogbo wọn gbọdọ̀ gbà ní ó jẹ́ báyìí sí so wọ́n kọ̀ tó lóhùn hatta la takunu hatta la takuna fitnatun wa yakuna ad-dinu lillah nínú àyàmì wa yakuna ad فقتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الله الله سبحانه وتعالى وقتلوهم يا نبي يقبعنكم مقاما حتى لا تكون فتنة شوف نسيبولوا لما فتنة بي بولي جبه هذا ni كان kalẹ̀ والفتنة أشد من القتل wà كان mi náà kọ́tìlì wàlfitna tí wọ́n bá lẹ́bọ aṣáájú mi náà kọ́tìlì ó le ó le ju pípa lọ. kíyàn máa ṣẹbọ lórí ilẹ̀ tó rẹ̀ ló fi jẹ́ sí pé ẹni tí ìwò bá mọ̀ kan ní ọmọ pé ẹni tí ń pààyàn burú jẹ tí ń ṣẹbọ lọ ẹni tí ń ṣẹbọ burú jẹ tí ń pààyàn lọ wàlfitna tó aṣáájú mi náà kọ́tìlì. lóhùn hàtà látàkùn náà fitna tó ẹ̀rọ anábì máa bá wọn jà máa jà wọn lógun títí tí òfin ní sí fitna lórí ilẹ̀ mọ́ tí òfin ní sẹ́bọ̀ mọ́ hatta la takuna fitna tún hatta. ọjọ́ bá ní sìn intihawul ghaya nìyẹn títí tí òfin ní sẹ́bọ̀ lórí ilẹ̀ mọ́ ọmọ jagun lọ ọmọ jà wọn lógun lọ títí tí òfin ní sẹ́bọ̀ ọ̀fọ̀ gbogbo ilẹ̀ mọ́ tó bá ti ń kọ́ bìkan mọ́ ẹ̀tún tẹ̀síwájú ẹ̀tún lọ nìyẹn olóbi jẹ́ pé bá dàbí ṣe ń ṣe nìyẹn bí ṣe ń gbé àwọn ẹ̀dìdẹ ọyá èèyàn máa lọ sí kọ́ì ẹ lọ pa òkà wọn rẹ́ ńbẹ̀ èèyàn máa lọ sí gbá èèyàn máa lọ sáwò ní gbé wọn bóyá bá nìsín ẹ̀ ọlọ́run bá ní pé hatta la takuna wa lánàá fi ṣe nìyẹn tó ìfọ ilẹ̀ mọ́ abẹ́ẹ̀kọ́ ni òmìnira òkọ́tìlà náà tàhátà yaqulu la ilaha illallah wọ́n pa mí láṣẹ tó ti máa já àwọn èèyàn lógun títí tí wọ́n fi sọ gbólóhùn yìí gbólóhùn táwọn ará Mákà ń sọ pé àwọn ò lè gba àwọn ò yẹn wọ́n padà di tú láti ẹ̀ tó bẹ̀ kí ẹ bá gbà tẹ́ gbàdé ṣé bá yìí sì mọ́kànlú méjèèjì ni tọ́rọ pé agbára ti dé agbára ti dé òmìtú àwọn ọkọ̀ ti ràn náà sàhátà yaqulu la ilaha illallah wọ́n pa mí láti ẹgbẹ́ kí n máa bá wọn èèyàn jà kí n máa jà wọn èèyàn lógun títí tó fi sọ gbólóhùn la ilaha illallah fa idha qaluha tọ́lá ti wá rí sọ gbólóhùn yìí عصموا مني دماءهم وأموالهم إلا بحقها وحسابهم على الله عز وجل فتي ilé bá ṣe kàálẹ̀ kan ẹ̀ lórí ìkàlàyé ẹlẹ́kan ẹ̀ àbí ọlọ́wọ́ bá lọ́sù fánà tọ́lá ní ìlà mẹ́ntàwálá wàkẹfà ìlà mẹ́ntàwálá wàkẹfà فذكر إنما أنت مذكر لست عليهم مسيطر إلا من تولى وكفر الله أكبر àwọn onímọ̀ ẹ̀jẹ̀ kó yọrí pé wájú méjì ojúkọ̀nà méjì lálẹ́gbà túmọ̀ ayà yìí illa man tawalla wa kafar ọlọ́nà ojúkọ̀nà méjì ni ojúkọ̀nà alákọ̀ọ́kọ́ ó ní pé ká ti wí pé eré anábì máa ń ṣe wáàtí máa jí sí ọlọ́run ọba máa ṣe ìrántí fáwọn ìjọ rẹ rẹ Muhammad máa ṣe wá sí fún wọn máa ṣe ìrántí fún wọn máa jí sí ọlọ́run bá fún wọn illa man tawalla wa kafar àyàfà wọn tí wọ́n bá àṣàfà wọn tí wọ́n bá yí èyàn padà tí wọ́n tàwálá lọ sọ́láwọ̀n fẹ́ gbọ́ ìtumọ̀ tàwálá ni wọ́n kọ̀yìn sí wọ́n lọ wọ́n láwọn fẹ́ gbọ́ wọ́n tàwálá ni illa man tàwálá àyàfi ẹni tó bá kọ̀yìn tó lóhun ò fẹ́ gbọ́ ti tó lóhun ò fẹ́ gbọ́ ìtìrà nẹ́bì sallallahu tí tó lóhun ò gbọ́ wàkátà illa man tàwálá minhum anka àyàfi ẹni tó bá pẹ̀yìn ìdá nínú wọn tó kọ̀yìn sí ànábì sallallahu alaihi wasallam tó lóun gba nǹkan tó gbé wá. tó ṣe ìrọ́ọ̀d tó gúnrí kù níbi àwọn ayọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó lẹ̀ ṣe kèfèrí tó ṣe báyìí sí àyàfi irú wọn nìkan ọlọ́run ọba àdékẹ́lá wọ́n ní irú ilé ìbáyìí ní ọba àdékẹ́lá sọ ní pé àwọn ọlọ́run ọba àdékẹ́lá ti ìsìn ọlọ́run bá nìkẹ́lá sọ pé àyàfi fún ọlọ́run bá nìkẹ́lá ń lo àyàfi fún ó ṣe báyìí sí ọlọ́run bá nìkẹ́lá ń ṣe àdáyẹrí tí wọn kó lára àwọn tí ọlọ́run bá lọ́sùn máa tẹ́lá sọ fún ànábì pé kó máa jíṣẹ́ fún tó lè wẹ́n tí ò bá ti fẹ́ gbọ́ tó lóun ọ̀gbọ́ àníkàfà nǹkan lórí ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni àmáwọn tó wá fẹ́ gbọ́ a gbọ́dọ̀ fún wọn ní àsìkò ní o gbẹ̀nìjẹ́ni tí bá ti ń ṣe dáwà tàbá ti ráwọn tó fẹ́ gbọ́ dáwà àbọ́n ṣe kíni àmọ́ ń kọ̀ bí ara tí wọ́n gan ẹ̀gbọ́n mẹ́tọ́ náà balẹ̀ kẹsàn-án nàbí sallallahu alaihi wasallam فأنت له تصدى فما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلاهى ọlọ́run bá lẹ́gẹ́rẹ́ sàlàyé àwọn ìrìnyàn méjì mẹ́yẹn ẹni tí ò fẹ́ gbọ́ àti ẹ̀tọ́ fẹ́ gbọ́ àyàbàtà wàtàwàlà ọlọ́run bá lẹ́gẹ́rẹ́ ní ànẹ́bì fajúrú wàtàwàlà ó dẹ̀ yẹ́yìn padà ó kọ́ yìí sí àjá àhùl àìmà nítorí pé ọkùnrin afọ́jú náà abdullahi ibn ummi maktum wa bá nabi sallallahu alaihi wasallam láti wá béèrè ẹ̀sìn láti wá gbàmọ̀ ẹ̀sìn kí ló dé fa abdullahi ibn anabi sallallahu alaihi wasallam wà pẹ̀lú àwọn àwọn ògbóǹtarìgì àwọn nínú àwọn anabi ànábìlẹ̀ àmọ́ pé táwọn eléyìí bá mọ̀nà agbára ó dè fún dáwà tó yé báyìí sí iṣẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò lọ yóò tàkà ànábì wọn bá wọn sọ̀rọ̀ ní bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ní al-a'ma ọkùnrin afọ́jú náà tàpẹ́ ní Abdullahi ibn Ummi Maktum ló bá dé ṣàpọ̀wò mọ̀ wípé kò rí náà òun wá ń bí ànábì léèrè ọ̀rọ̀ bí ní bí ànábì léèrè ọ̀rọ̀ yẹn ó ṣe ìṣẹ́rọ̀ ànábì yìí ń sejú gbogbo rẹ̀ mọ̀nà àwọn yẹn lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam fi fajúro ọlọ́wọ́n ànábì ẹni yóò mọ̀ pánàbì fajúro tọ́ra fọ́jú yìí ànábì tí yíjú padà kú lọ́dọ̀ rẹ̀ kò dá lóhùn nítorí yíjú kòkòrò àwọn tánàbì ìṣe kété pé torí kókó pàtàkì lọ́dọ̀ ànábì àmọ́ torí pánàbì ìṣe nǹkan kan lọ́wọ́ tó pàtàkì ẹ̀jẹ̀ náà dáwọn yìí ànábì sì ní ó ti mọ̀ pé ìwọ́n ti ẹ ẹni tó nífẹ̀ẹ́ mọ̀nà ni wọ́n ìwọ́ á mọ̀ fún ọ láyè jáwọn eléyìí tí wọ́n jẹ́ ẹ̀kùn dárù yìí jámójútó wọn ọlọ́run balikẹ́lá wa nínú àwọn àyà tó yẹ kọ́ ọlọ́run balikẹ́lá ti pọ́n Abdullahi bin Ummi Maktum lè tó ní agbára ni ọlọ́run balikẹ́lá wa ń bá nẹ́bi wípé abasa aláàbí ti fàjúrò wàtàwálà ẹ̀ ó ti gún rí àjá àhùn àmà nítorí ọkùnrin afọ́jú náà wà bá ọmọ yóò dirí ìtàlẹ̀ aláhùn yẹ zaka kí ló fi mọ́ ó yọkùnrin yìí ó ti ṣe mímọ́ yóò fọ aw yadhakkaru fatanfa'ahu àbí kí ó gbọ́ wà sí kí wà sí wá sí láǹfààní amma man istaghna ṣùgbọ́n ẹni tí òun ti gbé àjá tí tí mo kún lọ́rọ̀ òun lọ́rọ̀ istaghna ó ríra rẹ̀ pé òun lówó òun ní òun tó tán fa anta lahu tasadda òun ni ànẹ́bí wá tẹ́tí lọ́wọ́ ń gbọ́rọ̀ sí ní ṣe dáwà fún wọ́n máa àìlẹ́kà aláyà zaka kílẹ̀ tẹ̀rẹ tí ọba tí ọba ti rí máa ń tiẹ̀ kílẹ̀ tẹ̀rẹ tí orí ilé ìbá burú títí ẹ̀ bá bàjẹ́ kílẹ̀ tẹ̀rẹ sẹ́bọ̀ ní ṣe ìgbéraga wọ́n máa àìlẹ́kà aláyà zaka kílẹ̀ tẹ̀rẹ tí ọba fọ́ rẹ̀ mọ́. Wọ́n yẹ́ bá ní ọlọ́run bá lọ́sùn bá nàìjíríà sọ wípé ọlọ́run bá ní kíra ó wá sàlàyé fún ànábì bẹ́ẹ̀ ó bá ànábì sọ lọ́sùn náà wí bẹ́ẹ̀. wà á máa mà ń já àkàyẹ sàá àmẹ́ni tó wá bá rí ànábì sọ lọ́sùn sẹ́lẹ̀m yẹ sàá tí ń gbìyànjú tí ń pọ̀sẹ̀sẹ̀ tí ń sáré láti wá mọ̀nà. wà húwa yẹ kùsà tó sì jẹ́ ni tí ń páyọ̀ ọlọ́run ọba lọ́sùn bá nàìjíríà irú ẹni bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ pàtì lọ́wọ́ pàtì ló wà láàyè báyìí sì so ẹ̀rí wípé ọlọ́run bá àdékẹ́lá jẹ́ kó ìwà ń bì pé àwọn tó bá fẹ́ gbọ́ ẹni tó fẹ́ gbọ́ ó yàtọ̀ sẹ́ni tí ò fẹ́ gbọ́ o irú bá ṣe kò tí ẹ̀fẹ́ gbọ́ ti yẹ́ máa lè káàkiri ó jẹ́ báyìí sí so illa man tawalla ọlọ́run bá ní àyàfẹ́ ni tí ọba gúnrí kò níbi àwọn àmì ọlọ́run ọba tó gúnrí kò níbi ìgbọ́wà sí tó gúnrí kò níbi ìwá ìmọ̀ ẹ̀sìn tó yìí ṣe kẹfẹ́ rí ó ti báyìí sí so tó bá yà táwọn yẹn ò ní láìsí torí pé o ti gbìyànjú lórí wọn àwọn ni òṣèṣán láti gbọ́ àwọn èèyàn kan bẹ́ẹ̀ pé irú ìsẹ̀mí yìí làwọn èèyàn ń lò wọn ti tán láti gbọ́ wà sí rárá kódà gbogbo àkígbà tí wà sí tó bá wá ń bá wọn ẹ rí i pé wọ́n máa gún ikú bẹ̀rẹ̀ lẹ́ni tí èèyàn máa rí pé wọ́n kó ìlera nǹkan yẹn wọ́n fẹ́ gbọ́ abẹ́ẹ̀kọ́ ni wọ́n fẹ́ gbọ́ rárá torí wípé wọ́n fẹ́ jáwọ́ ní ìbàjẹ́ tí wọ́n ṣe wọ́n fẹ́ máa bá ìbàjẹ́ yẹn lọ ọlọ́ọ̀bá kó dáhùn kó sọ wá fún bẹ̀. na ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn na ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ká sọ wípé ìlà mọ̀ntàwálà wà kẹfà ká ṣe gbólóyìí ká ṣe ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ tí ó ní òkètọ́ rẹ̀ kó o níbi ntí ọ̀ṣáájú rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ tó gé kó o níbi nǹkan tó ṣáájú rẹ̀. àjẹsí pé tá a bá ní kí ó máa rí bẹ́ẹ̀ lójúpọ̀ nílẹ̀ kejì yẹn ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ nígbà ní yóò máa jẹ́ pé ànábì dáta àlíyí bí mo rẹ ànábì ó kì í ṣe ajẹnipa lórí wọn ó kì í ṣe ajẹnipa lé wọn lórí yẹn ni pé gbogbo àwọn tí wọ́n bá ti gba dáwà rẹ ò ní bùkátà tí ò ní òyìn sájẹ nípa lé wọn lórí túrọ̀ àwọn yẹn ti gbà abẹ́ẹ̀kọ́ ni illa man tawalla wa kafa àyàfà wọn tó bá gúnrí tó bá láwọn nígbà tó ti kèfèrí ànábì ọjà wọn yóò pa ẹ̀sìn rí ẹlẹ́ẹ̀kejì nú pé láti òun kì ń tajẹ nípa lé wọn lórí olùṣe wà àti lè jẹ fún wọn olùjíṣẹ́ ọlọ́run bá lè jẹ fún wọn mọ ìjíṣẹ́ ọlọ́run bá fún wọn wọ́n kúkú ń gbà á wọ́n ti ń lò ó àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ti ń gbọ́ tí ó ń gbà tó jẹ́ sí pé nítọ́lọ́run bá lè fẹ́ ẹni tí ó bá gbórí kù níbi ìjísẹ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní tó ìjẹ́ kékeré irú àwọn yẹn ọmọ jẹ wọn pa ó jẹ́ báyìí sàwọn nìkan ló máa jẹ́ jẹ́ ló parí lórí ó jẹ́ báyìí sùn so irú àwọn yẹn ni fayu'adhibuhu Allahu irú àwọn ìyẹn ọlọ́run bá àríkẹ́ lọ́wà irú ẹni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá àríkẹ́ lọ́wà sí àjẹ́ àzábàl akbar àbí ní ìyà tó tóbi jùlọ tó tóbi jùlọ tọ́lọ́wọ́n bá lè kẹ́lẹ́ òfin jẹ́ ṣe é báyìí sìn eléyìí báyìí so ojúpọ̀nà mẹ́nìyàn ojúpọ̀nà mẹ́nìyàn tí ìtumọ̀ ayọ̀ yìí tí ó lè gbà wá illa man tawalla wa فيعذبه الله العذاب الأكرم فيعذبه الله العذاب الأكرم ẹni tó bá tàwálá wà káfà ẹni tó bá gúrí kú níbi dáwà tó lè ṣe kèfèrí fayọ̀ àgbébùhù lọ́wọ́ àgbàbà àgbà ọlọ́wọ́n bá ní kẹlú fìyà jẹ́ ní ìyà tó tóbi jùlọ ìyàwó ni ìyà tó tóbi jùlọ ìyá jahannam ọlọ́run bàrí gẹ́rẹ́ fi jẹ́ ìjẹba nìkan bákan náà pẹ̀lú àìsíbùhù lọ́hùn àìsíbà akbar ọlọ́run ọba àlékún ló fìyà tó tóbi jùlọ jẹ́ nílé ayé lórí kúfúrú rẹ̀ bákan náà tó wá tún wáyé lọ́jọ́ gbèrè àkìyàmà ìyà tó tóbi jùlọ lọ́run bàrí tó fi jẹ́ lọ́jọ́ gbèrè àkìyàmà pẹ̀lú iná ilé ìtọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tí ó fi sí ẹjọ́ gbéra kìyàmà. Naam kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó má ṣe wá ní ẹni ìyà lọ́dọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. Kọ́lọ́wọ́n bá lè kó má ṣe wá ní ìyà lọ́dọ̀ ọlọ́wọ́n bá. Fa yu'adhibuhu Allahu ọlọ́run bá lọ́sùn láwọn àtàlátẹ̀ síwájú ọlọ́run bá ní inna ilayna iyabahum thumma inna alayna hisabahum nítọ́lọ́run bá lè ká fi parí sọ̀rọ̀ yìí nìyẹn àbí ọlọ́run bá ní inna ilayna iyabahum ọlọ́run bá ní dájúdájú ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ó ní ìbùpadà sí wọn ìṣẹ́rí padà wọn ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wọ́ thumma inna alayna hisabahum lẹ́yìn náà ẹ́ lẹ́yìn náà lẹ́yìn tó bá padà sọ́dọ̀ ọlọ́run bàbá subhanahu ta'ala ẹ̀kẹ́ àpò yẹn àpò kíni wípé nǹkan ọmọ àtẹlẹ lẹ́yìn nǹkan ríra ìdè tí ò sì ní jẹ́ lẹ́tẹ̀kẹtẹ̀ abẹ́ẹ̀kọ́ ni tí ò ní jẹ́ lẹ́tẹ̀kẹtẹ̀ òun náà máa lo sọ́mà fún un ọlọ́run bá ní lẹ́yìn tán bá wá padà sọ́dọ̀ ọlọ́run bá lọ́sù àrùn tààlà summa inna alayna hisabahu dájúdájú lẹ́yìn náà dájúdájú àwọn ọlọ́run bá lọ́sù àrùn tààlà àwa la ní ìṣirò wọn ọ̀dọ̀ àwọn ọlọ́run bá lọ́sù àrùn tààlà ní ìṣirò wọn wà àwọn láti ìṣirò wọn ṣe rí àwọn àyà méjèèjì tá a kà yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi ṣe ta'lil fún gbólóhùn rẹ̀ tó sọ wípé lasta alayhim bi musaytir ìrẹ́ ànábì ò kì í sàjẹ́ ní pa lórí wọn. ìdájọ́ wọn ọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wà inna inna ilayna iyabahum inna ilayna dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba ni wọ́n ń bọ̀ thumma inna alayna lẹ́yìn náà ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́n bá lọ́sù àrẹ̀tàálá òní tí wọ́n wà àwọn láti ìṣírò wọn nígbà tó bá kéré padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá lọ́sù àrẹ̀tàálá ó sí báyìí sí ilé yìí báyìí tàdídù tó lágbára ni ìtẹ̀rùbani tó lágbára ni kò ń ṣe mujarradul khabar kò ń ṣe kọ́nà ọba àlekẹ́lá kan fún wa ní ìró nìkan ní pé a padà sọ́dọ̀ Ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ìró nìkan kọ́ orí bá yín sìn ìlérí ni ìlérí ló jẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá gba dáwà àwọn tí wọ́n bá ṣe kèfèrí àwọn tí wọ́n bá gún ikú níbi ìtọ́lọ́wọ́n bá lọ subhanahu wa fi ara nàbì sallallahu alaihi àwọn tó bá ṣe ẹ̀họ́ àǹdínú láàbì tààlà àwọn tó bá gbúrúkùn bí ẹ̀sìn ọlọ́run bá lọ́sọ̀ fáàrù tààlà láyà tààlàmúnà tí wọ́n lọ kọ́ wà láyà àmàlúnà bí tí wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ orí báyìí kù ìlérí ìléríyà ìṣẹ̀rùbání ìlérí ìjẹ fún wọn mú padà bọ̀ wá sọ́dọ̀ ọlọ́run ọba lọ́sùn fáàrù tààlà ọlọ́run ọba àlejẹ́lá wa ọwá ọwá kan ọ̀rọ̀ yẹn nípa ìpé ìnà dájúdájú ilé ìlà ìyá bàbù ọ̀dàwọ́ ọlọ́run bá ní padà wọn òjìbà sìn ọ̀dọ̀ ọlọ́run bá wa padà yìí wà nábì fi wọn lẹ̀ wọ́n bọ̀ wá bá wọ ọlọ́run bá Allah wọ́n bọ̀ wá wọ ọlọ́run bá lẹ́yìn náà tọ́ba wa dọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìṣirò wọn ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba lọ́wà àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sì ṣirò wọn. sọ àwọn àyà yìí nǹkan tó ń sọ nìyẹn ẹ dákun fífi tọ́lọ́run ọba tọ́lọ́run ọba nígbà máa ń ó sì ti o àwọn kèfèrí ẹ̀rí ni pé nǹkan tó lágbára ni ṣé gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ilé ayé yìí náà ṣé yóò rọrùn tọ́lọ́run torí pé ìṣirò tí ọlọ́run bá ríkẹ́lá lóhun ṣe yẹn àwọn nǹkan jẹ́ pàwọn gẹ́gẹ́ ò ní yọnu sí kọ́lọ́run bá ríkẹ́lá ṣe ìṣirò yẹn nítorí ẹ̀ náà fi nígbàgbọ́ sí pálíkì àmọ̀ bẹ́ẹ̀ ṣé rí níjọ́ tí àwọn kèfèrí bá dìde báyìí sí pálíkì àmọ̀ bẹ́ẹ̀ báyìí tán bá rí pé ah inna ilayna iyabahum tọ́nà bá sọ a ti padà sọ́dọ̀ ah tọ́nà ọba àdékẹ́ ló ṣe ìṣirò tọ́nà ọba àdékẹ́ ló ṣe ah àbáńlá àbúrú ni torí pé n táwọn rò pé yóò ṣẹlẹ̀ olódi ṣẹlẹ̀ yìí wọn rò pé yóò ṣẹlẹ̀ fáwọn padà sọ́dọ̀ lọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlá fi rò fáwọn mórí bọ́m̀bì gbogbo aburú táwọn táwọn ṣe yẹn nǹkan yẹn ti wá ṣẹlẹ̀ wọ́n ti wá padà wọ́n ìkí ma wípé báwọn ti padà ìkí sírò yìí ti dégé ni yóò ṣẹlẹ̀ nìyẹn tẹ́lì kọ́ wà á rí wípé ó kè nìsìn àpèjúwe tó súnmọ́ tòsí ó ní pé ọmọ kan nílé ẹ̀kọ́ ń fàsìkò ṣeré ń ṣeré kò mú kẹ́kọ̀ọ́ rẹ̀ kò mú kẹ́kọ̀ọ́ rẹ̀

ẹ̀ẹ́sẹ̀lẹ̀ ká máa ń sì tó bá àdíjọ́ tí àwọn èèyàn gbà tìrò sínú àwọn kọmọ dùgbà àmúrísẹ̀ ah, ẹ̀ ṣe yẹ mọ́ kọ́ mo ṣe kí nígbà tí wọ́n rẹ̀ pé ọ̀lálá ah, máa gba àríjọ́tì inú tí ọmọ bàjẹ́ nìkà ah, ọ̀lálá máa gba àríjọ́tì tí ma wá lọ́la láì ọ̀lá ìpàdé ẹ̀fẹ́ bá mi gbádà ni gbàgbà níjẹ́ àríjọ́tì mi sì àti ìmí ó ti yóò wù ní wà lọ sọ́nù lọ jóná tí bá jọ́wádé ní wà lọ sọ́nù tí orí ìbá ti wá béèrè rẹ̀ pé rìsọ́ọ̀tì rẹ̀ dáwà ní ìrìmọ̀ àbí kí wọ́n fún wa ní rìsọ́ọ̀tì àti wípé kò ní rọrùn àwọn kèfè rírẹ̀ ti mọ̀ wọ́n ti mọ̀ wípé é ìṣirò tọ́lọ̀wọ̀n bá rí kẹ́ lóhun ṣe yìí táwọn bá ti lè gbé àwọn ìdìde àgbákò lọ jẹ́ fáwọn torí pé gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ọba àlèkè ló sì ṣirò lé àwọn lórí nǹkan tí ò lè rọgbọ ni ó ṣe bá nìsín nǹkan tí ò lè rọgbọ ni náà ilé ìbáyìí oúnjẹ kò yọ pé ìsẹ́rí padà wa sọ́dọ̀ ọlọ́run wa Allah subhanahu wa ta'ala òdodo nípa padà sọ́dọ̀ ọlọ́run wa o òdodo nípa kìyàmọ̀ ń bẹ̀ o torí pé inna ilayna ìyáàbàwò òdodo ni pé gbogbo àwọn ẹ̀dá ọ̀dọ̀ láti rí padà òdodo sì ni wípé ìsáàbù ń bẹ ìṣirò ń bẹ lọ́jọ́ ìgbéra kìyàmù tọ́lọ́run ọba àdégbé ló ṣe ìṣirò iṣẹ́ wa tá a ṣe báyìí so ìṣirò ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ ilé ìlú fi jẹ́ sí pé ó yẹ kí tó bá ti ẹ̀díjọ́ tọ́lọ̀wọ̀n bá lọ́sùn fún àjọ́ alábáfẹ́ sí ìṣirò wa tí nǹkan tọ́lọ̀wọ̀n bá lè kẹlá ó ṣe yìí tí nǹkan ìṣirò yìí tí yóò rọrùn báyìí naam ah, abẹ́lọ́wọ̀n bá lọ́sùn fún àjọ́ tààlà ìjọ jàrí ọjọ́ tí wọ́n ti ìṣirò àwọn ẹ̀dá kọlọ́wọ̀n bá kó jẹ́ kí a bá ìyọnu ọlọ́wọ̀n bá pàdé lọ́jọ́ yìí kọ́lọ́wọ́n bá lọ́sọ̀ wọn àtàrà kó sí wálé ní tí ó yọnu sí àwọn ntí ọlọ́wọ́n bá lọ́sọ̀ subhanahu wa ta'ala tí yóò ṣe fún wa lọ́jọ́ náà lọ ọ̀la àìpé méjì ọlọ́wọ́n bá lọ́sọ̀ subhanahu wa ta'ala ọ̀la àjọkàn lọ́sọ̀ subhanahu wa náà eléyìí ni ìgbẹ̀yìn Suratul Ghashiyah tò tí a bá wo ìgbẹ̀yìn Suratul Ghashiyah yìí á rí pé ibi tó parí sí ibi tó ní agbára ni ibi tó ní agbára ni فذكر إنما أنت مذكر لست عليه بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم أو لا تبي إلا من تولى وكفر أو فيعذبه الله العذاب الأكبر أو ẹwọ inna ilayna iyabahu thumma inna alayna hitabahu ẹwọ bí àwọn ibẹ̀ yẹn mo ṣe lè kòkòkòkò tó àwọn nǹkan tó lè kòkò ni àwọn tọ́nà ọba àlejò aláwọ̀sì bá lò pẹ̀lú nǹkan yẹn o ní illa man ọ̀kẹfà nígbà yìí so ó ó jẹ́ nǹkan tó léwu púpọ̀ kí wọ́n máa ṣe kèfèrí kí wọ́n dẹ̀ máa gún ipò níbi ẹ̀sìn ọlọ́run bá lọ́sùn fáwọn tààrà àwọn tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá lọ́sùn fáwọn tààrà kò ní kò ní fi ojú àánú rẹ̀ kò ní fi wò wọ́n kò sì ní bá wọn lò pẹ̀lú kẹrin nítorí wọn bá ní kí wọ́n fi bá wọn lò ìyà tó le koko ni ọlọ́run bá ní kí wọ́n fi bá wọn lò sókè yẹn máa máa tan rẹ̀ jẹ kó sì máa ń ní fọkànbalẹ̀ lórí ìyẹn ọlọ́run ọba lọ́sùn fáànù tààlà kó wá máa fi torí ẹ̀ máa ṣe ọlọ́run ọba pé ẹ́ àfa ọlọ́run ọba aláàánú lọ́lọ́run ibi tó ti kà kọ́ lọ́run ọba aláàánú lọ́lọ́run náà ibẹ̀ náà lọ́lọ́run ọba àlékelá ti ń sàlàyé inú tíra náà lọ́run ọba àlékelá ń sàlàyé wípé ẹni tó le koko lòun tó ṣe jẹ́ sípá láàánú nìkan ló mú jẹ́ nígbà tọ́lọ́run ọba àlékelá ń sọ pá láàánú sọ àwọn tí òun já láàánú pẹ̀lú ni wọ́n sọ àwọn tí ń fàánú bá lò òun wọ́n ń wùwà jákujàku wọ́n sọ pálà ní ọlọ́run bá tí àwọn tó wá ń wùwà tí wọ́n ń wù ní ọlọ́run bá lékẹ́ sọ pé òun já láàánú sí irú àwọn tí ń wùwà tí ń wù yìí lọ ka Kùránì dáadáa kọ́ lọ wo ń tọ́lọ́run bá lékẹ́ lóun fi bá wọn lò irú hà tọ́lọ́run bá lékẹ́ lóun kọ sí wọn irú ọwọ́ tọ́lọ́run bá lọ́sùn fún àtàrà fi móru wọn lọ́wọ́ ń tọ́lọ́run bá lékẹ́ sọ nípa wọn ń tọ́lọ́run bá sọ ní pé òun lé kókó níjẹ irú wọn níyà àwọn tọ́lọ́run bá lékẹ́ lásọ pálà nínú òun sí pé báyìí sì ìlànà wọn ló gún ikú mẹ́ tó rìn wọ́n rìn lànà àwọn tọ́nà bá ríkẹ́ sọ pé òun lè kókó láti fìyà jẹ àwọn sọ aláàánú ni sọmọ yìí pé òun tanra rẹ̀ nìyẹn ó dá kíyàn ma Ọlọ́run ọba subhanahu wa ta'ala dáadáa pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn àtàwọn iṣẹ́ rẹ̀ wọ́n bá jẹ́ pé wọ́n wa ta'ala gbọ́yé àbíyàn ma tan orí ara rẹ̀ pé báyìí sì yóò sì máa lo àwọn nǹkan tó yẹ pé ó yàtọ̀ sí ti ń sọ ní ìrújú láti fi rẹ̀ lọ́kàn balẹ̀ àwọn àfá kan bẹ láwùjọ tí wà tó yẹ sí àwọn àfá yẹn wọ́n mọ́ ń fa àwọn yẹn lẹ́mìí balẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ni tó ti báyìí tù àwọn náà mọ̀ sọ fáwọn yẹn pé ẹwọ ẹ má bá ń tẹ́ǹsẹ lọ́jà rí aláàánú lọ́lọ́wọ́ bá lọ́sùn fáwọn ọ̀tá ara ẹ sáfẹ́ àwọn kan yóò mọ̀ sọ fún yín pé àfà wàhálà rẹ ti pọ̀ jù sórí lẹ́yìn irun nìkan gbogbo tó kú tó ń ṣe irun èmi ò fara mọ́ àwọn òbí mi ní mọ̀ sọ àwọn òbí mi ní mọ̀ sọ bẹ́yẹn pé láti máa kírun déédéé sọ lẹ́yìn irun gbogbo eré tó ń ṣe yìí tó rí tó kàn nìkan tó ń mọ̀ tó ṣe pàtàkì inú àbí ni lẹ́yìn rẹ̀ gbogbo tó bá ti kù máa ń ṣe bọ́ ṣe ń ṣe lọ máa bá ìṣẹ̀lọ àmárùn má fi òun ṣeré dé má fi òun ṣeré o ẹ̀jẹ̀ báyìí ẹ wo nǹkan bí ẹni pé ọ̀run yìí náà ní bí ẹni pé kò ní nǹkan tí ó ń bà á jẹ́ ẹ báyìí ọkùnrin kan tó tẹ̀kẹ̀ ìṣòrí tó pọ̀ láwùjọ wa yìí wọ́n wá kàfàrọ̀ rẹ̀ tẹ̀síìrì yẹn wá dé sígbọ̀ rẹ̀ nínú tẹ̀síìrù rẹ̀ lọ́dọ̀ kan wọ́n ní a ah, ẹni tí ń kí òun ti ń lọ hajj tí ń yọ zaka ó sì ní kéfèrí ni tó sì lè sọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run ẹ ti wá rí pé pẹ̀lú sẹ́yìn wo ọ̀rọ̀ tí mo sọ ah tó sì lè sọ bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ti gbá pàdé pẹ̀lú ọlọ́run ah, ah. níwọ̀n so ìwọ ló wòrọ́ ó yọnu tí kán fi orúkọ ní tó ń ṣe káfíìtì sọ́dọ̀ rẹ̀ ìjẹba nìsìn ìwọ tó gbà pé yẹn lè máa jó yíyàn ọmọ bí ṣe dán ìwọ tó ń fáwọn èèyàn ní oṣólẹ̀ tó lánàá ìsìlámù ń ṣe ọ́ ìwọ tó ní ẹwọ́n mẹ́dọ́lọ́ ló ọlọ́run tàn yí mà ní wàláyà máa kálọ̀ ní kóbù rẹ̀ ẹ̀ẹ̀gbọ́n eh, tó ń sọ gbogbo tó ní ìfà ń bẹnu fásíà tó ní sọ̀látò fásí olóore jùrún lọ tí ẹ bá kí ẹran kẹ tọba kí ẹran lórí ládákẹ ẹran áùtírì ládákẹ mọ́síríbì ládákẹ súbì ládákẹ ìṣẹ́ ládákẹ wọ́n bá ti sọ̀látò fásí ẹyọ kan ládà ọgọ́rùn irú ọdún sọ rú nǹkan bá wọ́n tó sọ fún tí ẹ bá bẹ́ lọ sí ìpàdé àwọn òkú èèyàn gbẹ́sí ọ̀tún wọnú dáyà pẹ̀lú dípínlẹ̀ àyà fóòrù wọ́n tó ń sọ gbóró àwọn nǹkan báyìí àwọn èèyàn wá fún onídàájọ́ tó tó yẹ ọ́ wọ́n wá dé sígbọ́ rẹ̀ wá ń sojú àánú bí ẹni wípé bí ẹni pọ́n tàbùkí fún ọ bí ẹni pọ́n tèkà fún ọ bí ẹni pọ́n yàn jẹ wàlúwà yìí máa ń sojú bí ẹni pọ́n yàn jẹ nípa bí ẹni pọ́n tàbùkí fún ní tó sì tọ́ sí ọ òun ni wọ́n gbé fún ọ yìí tó bá ti mọ̀ pé o fẹ́ ìwọ́nù yọnu sírú ròyìn yẹn o sì yọnu sírú kọ yẹn jáwọ́ kò ní àwọn iṣẹ́ rẹ̀ túbà túbà wọ́n gbẹ̀tẹ̀jẹ̀ wọ́n gbẹ̀tẹ̀jẹ̀ máa ń wò pé bẹ́ẹ̀ tó bá túbà ó ìyọ́ jẹun bó ṣe ń rówó tó ń gun mọ́tò ńláńlá tó ń ra mọ́tò ńláńlá fáwọn èèyàn ò ní ra mọ́ bó ṣe báwọn èèyàn ti ń dàtẹ̀ lẹ́yìn torí tí wọ́n rí jẹ lọ́wọ́ rẹ̀ nì wọ́n ní tẹ̀lé ọmọ